أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفقي ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn alé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àwọn títí gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí à ń ṣe kó lana kọ́lọ́n kó ṣe láwùjáre fún wa kọ́ mọ́ ṣe ní ẹ̀rí tako wa láyé àtijọ́ gbígbà kìámà ibi tí a ti máa tẹ̀síwájú òun ni alimokadibu belkoda mímọ̀ pé kádàrà nírọ́ ẹni tó bá ń pe kádàrà nírọ́ bó ṣe jẹ́ páwọn ẹni ọlọ́run wọ́n máa ń sọ́ra fún kán ní kádàrà òsì àbí kán tako kádàrà a rí pé nínú tíra àmìnà ájúlè mọ́mìn tí àáfàá wa Mustapha Murad Subuhi eléyìí tí a ń lò ibi tí àáfàá dé òun ni mìnà ájúlè mọ́mìn fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run nípa bí wọ́n ṣe máa ń gbé èèwọ̀ jù sílẹ̀ tí wọ́n máa ń sá fún èèwọ̀ ara ìwọ̀ òun ni ká ní òsì kádàrà àbí ká ní kádàrà nírọ́ mo ti wá sọ níjẹjọ pé a sọ àwọn firak ònàkà firakun dọ́ọ̀là tán bisababi alkọ́dà àwọn ikọ̀ kan bẹ tí wọ́n ti ṣìnà tí wọ́n sọnù látara pé wọn ò kádàrà gbọ́ bó ṣe yẹ kí wọ́n gbàgbọ́ kọ́lọ́nkọ́ làwà. alákọ̀ọ́kọ́ nínú àwọn tán sorí gbé lábala kádàrá òun làwọn kọ̀dàríyà àwọn kọ̀dàríyà àwọn ní òsì tí ń jẹ́ kádàrá wọn àgbà kádàrá gbọ́ wọ́n nígbà tí nǹkan bá tó ń ṣẹlẹ̀ ìlọ́lọ́run tó mọ̀ pé yóò ṣẹlẹ̀ ọlọ́run mọ̀ pé wáàsí ọ̀wáyé ń bí ìrọ̀lẹ́ yìí ṣùgbà tá a wá wọlé kọ̀ọ̀kan ló tó wá mọ̀ ọlọ́run mọ́ta ní ọjẹ́ gọ́ọ̀nà lọ́yọ̀ state 2019 whereas irọ́ ni ọlọ́run ti mọ̀ àwọn jàbáríyà àwọn náà tó sọnù mọ́níwúmọ̀lì jàbáríyà tù àwọn olè jẹ́ jàbáríyà àwọn tó gba kádàrá gbọ́ wọ́n gbàgbọ́ sódì àwọn nígbà ah, kádàrá bẹ́ẹ̀ wọ́n bá fi kádàrá ṣe aburú bí mo ṣe wo àfáà mi o lè gbá wọn létí kò sáà tẹ́gbá mi létí ní ọlọ́run kádàrá fún máa gbọ́ létí àfáà sí ò sí tẹ́ ń wo blue film ọlọ́run kádàrá fún máa wo blue film ní sí ò sí tẹ́ jí owó olówó ọlọ́run kádàrá fún máa jí owó àwọn tó wá ń fi kádàrá kọjá àlà làwọn àáfàá ṣe ń sọ fún wọn pé onírọ́ ni o ó ṣe kónú transformer kọ gan mọ́ná kọ wá sọ fún wọn lè káàkú pé ọlọ́run kádàrá kí máa kónú transformer kọ́ lọ sí cocoa house kọ́ wá ní ẹ má bá ń pè ọ̀tọ̀ yóò máa get ready go ọjàbọ́ láti òkèrèrè. kán ní àkóní ọlọ́run ti kádàrá pé máa jábọ́ kọ́ lọ sínú omi òkun kọ́kẹ́ kónú ẹ̀ ọlọ́run ti kádàrá pé máa kónú omi <clears throat> ó ṣeléṣe tàbí kó rí òfò búrẹ́dì kó ní ọlọ́run ti pé tì Emmanuel fún wákàtí méjì òfò búrẹ́dì tàyẹ̀sẹ̀ kó o wọ́n fẹ́ máa gbé búrẹ́dì kó ní ọlọ́run kádàrá pé ẹ lè gbé búrẹ́dì wò èmi gbé sínú ẹ̀ tàbí ọlọ́run kádàrá pé ẹ kan ẹ mọ̀ gbé búrẹ́dì wọlé ẹ mọ̀ gbé búrẹ́dì jáde fúláwà tẹ ẹ bá pò kan ẹ ẹsẹ̀ wàá yọ mí àvà tí yóò ju ẹran lọ níbi fúró sí ni ọlọ́run wá ní máa sàwà fàlámà àfòjò wàtàkùwáhà èmi ọlọ́run fi ẹ̀mí búra àtẹni tó sẹ̀mí lọ́gbàgbà tó ṣe ní tó dáa ọlọ́run náà nìyẹn ṣe rẹ̀mí fàálà àmà ha òjò rọ ha wátàkùwá ha a ti fi mọ ẹ̀mí yìí bí yóò ṣe takotọ ọlọ́run àti bí yóò ṣe páyà ọlọ́run fàálà àmà ha òjò ha wátàkó wáhá fùjúrù òun ni bí ó se bẹ̀rù gbẹ̀rí bí ó ṣe takùtọ̀ ọlọ́run láti fi máa wátàkó wáhá bí ó ṣe bẹ̀rù ọlọ́run àtúnfìlẹ̀ ní kọ̀ọ̀kan èyàn yóò máa jẹ́rọ dán fáwọn jàbáríyà pé jàbáríyà ẹ dákẹ́ yín ẹ̀yin náà máa ń tọ́ da ẹ tí ò dáa Emegbe ọdaka ọ̀dà ká kónú náà ẹ̀ kónú náà kẹ́ ní ni ẹ mọ̀ ọ̀dà kéèyàn lọ kọ́ lọ kọ́ ni kó tó wá jásìkò táwọn mọ́tò ń sáré lọ́sàn ẹ mọ̀ parọ́ mọ́ tí ọ̀yẹ̀ kẹ́ ẹ parọ́ mọ́ kí wàá lẹ̀ rí lórí nínú quran chapter fifty four verse kọ̀lákóná olùkọ́dà dájúdájú gbogbo nǹkan àwọn ọlọ́run lápò gbogbo ẹ̀ pẹ̀lú kádàrá ni níbòmíì suratu sọfàt quran chapter thirty seven ọlọ́run ọba ní wàlọ́ọ̀hù kọlákọ̀ọ́kan wà máa tá a mà lù náà alọ́lọ́run ló dá yín àti gbogbo ohun tẹ̀ ń ṣe níṣẹ́ ìmí ọlọ́run náà ni mo dá yín níbòmíì ní suratul A'raf àyà one eighty six ọlọ́run ọba ní man yudlilillahu fala hadiya lahu ẹni ọlọ́run bá ní ó sọnù ó ti lóòkè jù ó ti ń kọ́mọ̀ wùlẹ̀ lóòkè tó bá wọn bẹ́ta. náà àṣé ẹni ọlọ́run bá wá kádàrá àlùmọ́ kọ́lọ̀ àti fàlàhà díyàlà stars one million wọn lè ti mọ́nà aláàjì àìmọye bílíọ̀n wọn lè ti mọ́nà ọlọ́run mọ́jà wo sínà láéláé ọlọ́run tó nínú súrátùlì jáfíà àyà twenty three ọlọ́run ní wá àbọ́là olùlọ́wọ́ àlàáyé ọlọ́run wá sílẹ̀ ní tí àlàáyílmi ọlọ́run bá nímọ̀ pẹ̀ àsẹ́ni tó bá mọ̀nà kọ̀pamọ́ sọ́lọ́run ẹni tó bá sì sọnù kọ̀pamọ́ sọ́lọ́run ọlọ́run dẹ̀sàbòsí wà mọ́rọ̀ búkà bígọ̀ láàmì lìlàbíd ọlọ́run sàbòsí sẹ́rù kan ìyẹn làwọn afáàlù súnà wàlìjàmáà wọ́n máa ń jẹ́ kó yé wa pé kádàrá tiwa ni ká gbàgbọ́ kámọ́ mọ́ sàríyànjiyàn nípa kádàrá ẹsẹ̀ kádàrá bẹ àfọwọ́fà ni àfimọ́fà ni àfẹ̀yìnfà ni èèmọ́ dalẹ̀ láàmú kọ́mọ wá àwọn Yorùbá ọlọ́kàn kì kádàrá ni tọ́lọ́ ti pẹ̀lú síwájú kó tó dá wa pẹ̀lú àìmọye ọdún wàkánà àròṣe owó alàlùmọ́ àga ọlọ́run ọba orí omi lọ́wà nígbà náà lọ́hùn ọlọ́run bá wá ní wà má tasha'una illa an yasha Allahu àṣẹ ìlè máa fẹ́ nǹkan kan àfi kọjá pọ́ wà náà fífi ọlọ́run ní òjì oṣù àìmọye àwọn tó tán fẹ́ di ẹnu 2019 ní bọ́ọ̀lù lọ́yọ̀ state nìkan ní ìsìn àwọn tó fẹ́ jẹ gọ́fúnà wọn ti bọ̀ lókè ogun nìkan wọ́n ti rí kándídéètì mẹ́rin àṣà àti jẹta lókè ogun nìkan candidate mélòó mẹ́rin ti dìde ńgbọ́ bá yá àwọn tògbómọ̀ṣọ́ dìde àwọn tọ̀yọ́ network àwọn ti Ìbàdàn ẹ̀tùn àmọ́ ráwọn ti ìlú mi kálukú garùn wò báyìí ṣùgbọ́n wà mọ́ tàṣà wù náà ilá ayé àṣà Allahu Rabbul Alamin àṣẹ ẹ̀ lè máa fẹ́ nǹkan àfikọ́jẹ́pọ̀ lọ́wọ́ ọba náà ń fẹ́ ní ọlọ́run ní fàálà àmà àfojú rọ àwátẹ̀kù wá kan nìyẹn ọlọ́run ti fi mọ ẹ̀mí kọ̀ọ̀kan bí ó se bẹ̀rù gbọ̀nrí tí ó ya tọ́ọ̀gì àti bí ó se bẹ̀rù ọlọ́run àáfàá ní wà nù fi àwọn ẹ̀rí lórí kádàrá pọ̀ nínú nínú sọ iwu Bukhari àti ti Muslim nínú àdíìtì Jibrilu ìwọ́tọ̀ ọjọ́ wọn sùkú tán àdíìtì wọn ni àdíìtì Jibrilu àdíìtì ọ̀fànáwàwí òun ni àdíìtì yẹn gùn ibẹ̀ ni Jibrilu ti yọjú láwòrán èèyàn ọwá ń béèrè kwẹ́sàn ìwà ànábì kí lélẹ̀ ìwà ànábì kí whereas àtàkùn yọ̀álímùkún dìínàkún àsọwọ́ akọ̀yí lẹ́sìn ni ìyẹn làwọn àáfàá ṣe sọ pé nínú ọ̀nà tá a máa ń gbà kọ́ ẹ̀sìn questioning method náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò jẹ́ relevant questions reasonable questions àwọn ìbéèrè tó bá láàká ìmú ìgbẹ́ ìmọ̀ rẹ̀ sars ẹ̀mọ̀ tí mo fẹ́ béèrè kí ló kọ ọ̀pá Musa ní ṣéwù ọ̀pá Musa ọ̀pá Musa ò ní túmọ̀ kankan wà lẹ́ ọ̀pá Musa kò lé mọ́nì mi kú kò dẹ̀ dín mọ́nì mi kú ń bá ní kó orí bẹ́ẹ̀bì ọ̀pá Musa ìbá kí ni ìbá sọ́kọ̀ rẹ̀ fún wa kò sóore ń bẹ̀ èèmọ̀ darẹ̀ ah ó ní ṣe wa wọ́n nákàlí yẹn ó kọ ọ̀pá amóhúsá ni wọ́n fi ṣe gàárì a rẹ̀ di nákàlí orí ibú rẹ̀ mú ọ̀pá amóhúsá ejò amóhúsá ni kí lọ̀pá amóhúsá fẹ́ ṣe ní ayé mi sọ́nà sí mi ní kan fi ń àwọn àgùntàn àwọn àgùntàn jẹnu pé ọ̀pá sọlọ́lá àlọ́sàn níbẹ̀ ni pé jàlábí ànábì ètò òwúgé kù mọ́kà rẹ yọ kẹwàá jàlábí àná àwọn ènìyàn yóò sì dìlí pẹ̀lú jàlábí ànábì ìbẹ̀ lóòótọ́ sọmọ wọlú jàlábí èlé láyé ànábì sọlọ́lá àlọ́sàn ẹlòmíì gàlìgbà pé fìlà ànábì rèé níbi ẹlòmí tó gọ̀dì ọlọ́run adúgbẹ́ tó sàwá mùsùlùmí o jìbìrì ìlú gbáwé èèyàn wọ ni lọ́wọ́ àyùsá nàbí àsálà ó dẹ̀ wà kọ́ wa lẹ́sìn ni nínú àwọn ìbéèrè tó wá béèrè ni pé sọ fún mi nípa ìmánì ìgbàgbọ́ òdodo ó ní àǹtú mínà bí là kó o gbọ́ lọ́n gbọ́ wà mọ̀lá ìka tì í àwọn màláíkà ọ̀lọ́ wà kútùbì àwọn tírà ọ̀lọ́ wà rúsùlì í àwọn òjíṣẹ́ ọ̀lọ́ wà kíni wàlbáàf báàdà limọ́ọ̀tì òun náà ni wàlìyàwó mi láàáfíà ọjọ́ ọ̀kan yìí kágbà pé wọ́n ó jí wa dìde lẹ́yìn ikú bákan náà wà lè kádàrì kéèyàn ó nígbàgbọ́ nínú kádàrà xẹ́rì wàṣàrì èyí tó dáa níbẹ̀ àbẹ́yí tí ó tẹ́ lọ́rùn a gbà pé mínà lọ ìtààlà ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ṣe ẹ̀rí bí a ti máa ń mẹ́ni ọlọ́run òun ti sọ̀rọ̀ bá dé ṣe ẹ̀rí gbà tí nǹkan bá ń dùn wàlá ẹ̀ wà rẹ́ lómi yóò wá mọ́sálásí ìgbà tí nǹkan bá ń dùn yóò wá kí nǹkan ó ṣe fẹ́rẹ́ ní olówó tí màá fi wọ mọ́tò ó lè rìn àbá iléyá sí hajj kí ló dé tẹ̀ hajj lọ ó ní mi ò aṣọ àwẹ̀ náà ló ń ní ah, ẹwà láìmoore aṣọ aṣọ àwẹ̀ ẹlòmíì àfà tó bá jẹ́ pé ẹ̀gẹ́dùn ló bá ní ọ̀fọ́ ó ló ti sá kọ́ wá kọ́nà bá ṣe kí ni o tó bá bá mú kọ́ ọmọ aróòkéw sí tó bá jẹ́ lè gbé ẹ̀gẹ́ yọ kọ́ wá ẹ̀gẹ́ sításì ọmọ sításì ọkọ̀ sításì kọ́ wá fi sításì sí lọ kọ́ wá dijọ́ ọdún kọ́ wá mú fìlà kọ́ ẹni ọlọ́ kọ́ máa ṣe aláwọ̀ akúbárú láwọ̀ ọlọ́run ya sóríire ayáàtọ̀ wàlọ́kọ́dárì àgbà kádàrá gba kẹ́rì yìí wà sáré èyí tó tẹ́ni lọ́rùn <coughs> àtẹ̀yí tí ò tẹ́ni lọ́rùn a gbọ́dọ̀ gbàgbọ́ àfáà wa wọ́n wá gba àdífì wọ́n gba ọ̀rọ̀ wá fún wa látọ̀dọ̀ àfáà wa Abu Darda tóun náà gbà wá látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam ó nípa nàbí sọ fáwọn nínú hadith yẹn pé láyédúkúlù lìjánátà ákún wàlámù kádìbọn bìkọ́dà wàlámù dímínú hamúrí ó láwọn ìbílẹ̀ sọ́la ní pé àwọn àárín èèyàn kan ò ní wàlùjẹ́ náà so olúwa tó máa sọ pé ò ní wàlùjẹ́ náà èèyàn gbọ́dọ̀ sí pé fún ọlọ́run níjọ́ wàlùjẹ́ náà à ìwé ìpè wọn lọ sẹ́yìn kó di lásọ mú ọyá sọ pé ọlọ́run jẹ wàlùjẹ́ náà o even téèyàn bá sọ bẹ́ẹ̀ fún ọ tíwèé bá sọ ọmọ náà wà lùjẹ́ náà ṣùgbọ́n olórí èpè téèyàn lè ṣe fún yàn náà ó dẹ̀ sàbòsí sí mi ọlọ́run gbogbo ṣẹ́ tó ṣe tó fi rálì jàn náà ọlọ́run ní jẹ́ orí sí wà lẹ́ olórí èpè rẹ̀ tètè máa bẹ ohun tàn pọ̀ bí ohun torí ọlọ́run tó àtọ́ bí àdúrà gbogbo iṣẹ́ tí màá ṣe tí màá fi wà lùjàn náà ọlọ́run jẹ́ ṣe kí ni afáwa àbúdàrdà ó nínú àwọn tí ó ṣòfò lọ́dọ̀ ọlọ́run tí ò ní wà lìjẹ́ náà àákún ọmọ àṣẹyàṣẹ bàbá ìwọ tó ọmọ ń ṣe òbí rẹ ọ̀ ṣọ́ra wà láàmú kádìbù bí kọ́dàrí ẹni tó pe kádàrá nírọ́ tó ní ò sí kádàrá ní kádàrá kọ̀ kódoro ni òun náà ò ní rí ọ̀nà ọlọ́run lálejò náà wà láàmú di mínú kámúrí àáfàá ní òmùtí ní ìsìn tẹ bá ti kọ́lọ̀ wọn láwà nàìjíríà abalọ ọtí múmu sí ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ní àtọ̀gbọ́ 2017 sẹ́yìn bá láwà yá mi àmọ́ gbọ́ láìpẹ́ ìwọ́n every year wọ́n máa ń rìlíìsì percentage bí wọ́n ṣe rí profit tẹ́ ẹ bá rí e program ilé ọtí 2016 ẹ sì sọ pé there is recession there is recession àwọn èèyàn sì rówó mutí jẹmọ́ ọlọ́mọ́sàwà lọ́lọ́tí o wà láìsẹ̀ lọ́lọ́tí tó bá kọwọ́ tí è jẹun yóò fi mọ́ tí abẹ́yàn máa ọlọ́tí ẹlò wọn ní junction kíní cool spot kíní empire ẹlò wọn bẹ́ẹ̀ ẹ wà rí wọ́n wà yọkùn orí ibú abẹ́yàn èrè ọlọ́tí ni wọ́n yọkùn àdánwò wọ́n yọkùn wèrè kan báyìí yá máa síkùn lẹ̀ awọkùn ọmọ wa sẹ́lérí ara wọn yọmọ wá ṣe bí ìpamọ́ báyìí bí ẹ̀kọ́ dáa fún <laughs> ọlọ́run adúgbò tó sí arọ́lọ́tì o aláìsẹ̀ arọ́lọ́tì ah, ah, ó ní problem sẹ́yìn gbogbo àìsàn ló sọ lọ́tì ó lè ní high blood pressure any slight wàhálà tó bá pọ̀ jù ó lè ní ìdí stroke ìfọlọ́tì kódà àwọn medical doctors wọn ìfẹ́ kéèyàn ó mutí ọlọ́run làwa àṣemúdí mínú hamúrin gbogbo àwọn ọ̀mùtí wọn à ní jèrè lọ́dọ̀ ọlọ́run jáwó jèrè tiwa nínú ọ̀rọ̀ mi àfá wàálì rọ̀dí allah ánìwò olóhùn pọ́tànà bí sọba ìgbé láyé omínà abudun àtàyé omínà bí arúbà àṣẹ́yìn olé tí ìdẹni ọlọ́run èyí olé tí ìdọ̀lùgbàgbọ́ òdodo tí yóò fi nígbàgbọ́ sí nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ ni kó gbà pé la ilaha illallah muhammadu rasulullah kò sẹ́ni tó yẹ ká máa ṣe lódodo àfọlọ́ àti fànàbí òbí sí ọlọ́run bákan náà ara rẹ̀ òun náà ni ká nígbàgbọ́ gbèlè bááfì ká nígbàgbọ́ sí àjínde bákan náà wàyúmínà bíi kádárì kéèyàn ó tó gba kádàrá gbọ́ ìmáàmù wa tírímìdì àwọn nágbà wa wọ́n nínú ọ̀rọ̀ míì látọ̀dọ̀ ọkùnrin kan látọ̀dọ̀ àfáàwà Abu Malik Al-Ashja'i látọ̀dọ̀ àfáàwà Rabi'i látọ̀dọ̀ àfáàwà Udhaifa àfá Udhaifa wa ní qala Rasulullah sallallahu alaihi wasallam khalaqallahu kulla dha'in ó nípa nàbí wọ́n sọ wípé àbí kọ̀lákọ̀ lọ́wọ́ kó là sọ́ọ̀nì ẹ̀yìn wà sọ́ọ̀nì àtàwọn gbogbo ẹni tí bá ń ṣe irú ọtí tán fi ń yapa ọlọ́run àti ohun tó ṣe ìparẹ́ ọlọ́run kó máa bá wọn ìbínú ọlọ́run kó máa bá wọn òfò látọ̀dọ̀ ọlọ́run kó máa bá wọn ọlọ́run làwà wọn. àáfàá níbi tá a dùn sí lórí ọ̀rọ̀ àwọn tó ń pe kádàrá nírọ́ òun nìyẹn ẹ wá já bọ́ síbi alkeni almutasami alannasi ma yusiruna àrítà adé yàmá àwọn obìnrin agbọ́dọ̀ gbọ́yé káfí kó àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ àáfàá láwọn ẹni ọlọ́run ọlọ́run tèmi náà jẹ́ kan náà wọ́n déwọ́ náà jẹ́ kan so rọ́pọ̀lọpọ̀ wa àwa ní problem àáfàá ní báàbù eléyìí ni pé kéèyàn máa dẹtí sọ̀rọ̀ tí wọn ò fẹ́ kéèyàn gbọ́ àwọn ẹni ọlọ́run yìí ṣe àwọn èèyàn ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọwọ́ agbé sísun kiri báyìí tí a nígbà mí èèyàn tó máa pòkọ́ ọ̀bànújẹ́ fún rẹ̀ ó ní àhán mo ti ń gbọ́ ọ̀tán sọ báwọn ó tó dà nìkan àwọn tẹ̀tọ́ yẹn lọ lẹ̀ ó tó lọ bójú wíńdò ó tó lẹ́tí mọ́ ọ̀bẹ̀rù ọlọ́run gbogbo tó wá gbọ́jọ́ lọ́mọ fi dalé ó lérò àbá ní ká máa tẹ́tí gbọ́rọ̀ táwọn èèyàn ọ̀fẹ́ á gbọ́ even sẹ́ni téèyàn bá ní adam gbogbo ẹ̀yin tẹ́ẹ̀jọ́ mi ẹ̀ tẹ́ẹ̀nì àwọn ọmọ yín lórí ẹ̀ tó bá ti di pé èèyàn méjì ń sọ̀rọ̀ ó wọlé wọn dákẹ́ kí ni túmọ̀ rẹ̀ jẹ́mọ́ kí ni túmọ̀ rẹ̀ wọn àfẹ́ kó ṣe kí ni o kò gbọ́ tó o bá ní adam kì í ṣe pọ́wà jókòó pé àyàrá mi lẹ kú wà èmi ni ìmáàmù mọ́sálásì rárá tẹ́ pé ìmáàmù gan ni olè wọ́n wá ń fi àwọn ọ̀rọ̀ kan ṣe secret wọ́n wá lọ́pọ̀tunítì àti ìpèwọ́ ọwá ń tẹ́tí gbọ́n tí wọ́n ní wọn ò fẹ́ kó gbọ́ àbí wọ́n yẹ kọmití kọmití wá like nígbàtá àfihàn school tó bá fẹ́ yan esco mss wọ́n ní ṣúra so orí don't be surprised ah wàláhì àwọn èèyàn ní mọ́nì ṣùgbọ́n mọ́nì ti ń lọ ọlọ́run bá ní dáìmọ́ lè rí padà sígbà yà kálukú sẹ́rígbà náà ibi táwọn èèyàn sóò ní wọ́n nìdí ìwọ tó wà náà kọ́mítì tán bá fẹ́ mẹ́ tó wà yára rẹ̀ ṣe àmẹ́rù ò ní sọ fún kódà kò ní gbóòórùn rẹ̀ pé wọ́n náà fẹ́ fi sàmẹ́rù yóò but brọ́dá alimi tó wà ní committee ajọ́ ń gbé ní kó tiẹ̀ wá sọ fún jọ́nà pé àwọn ah, nominate ọkọ̀ tiẹ̀ náà kọ̀ sọ ìní mọ́ fàtọ́ ẹ̀kẹ́rẹ̀ lómi yọ ó lè bú ẹkún wọ́n ti yẹ ẹnìkan láàmì èrùrí tí mo wà ń bẹ̀ ó sì bú ẹkún ó ní náà wà láì wà láì mi ò ní mi ò lè ṣe mi ò ṣe èmi kọ́ mo tún ti wà ń bì kan rí tí wọ́n yẹ ẹnìkan láàmì èrù olùdí state brother yẹn bú ẹkún wà láì wọ́n sẹ̀sẹ̀ wá ń tù wọ́n wá ń tù lọ́wọ́ jù ẹni yẹn dẹ̀ padà gbà ó sì wàbá tó lè ṣe nírọ̀lẹ́ tí mò ń bá yín sọ̀rọ̀ inú sàárè lọ́wà kọ́lọ̀wọ́ fọ̀rọ̀ kẹ́ ọ wà lè tọ́jú àwọn ọmọ tó fi lẹ̀ afá ọmọ ìyá tá à ń sọ yìí wàbá tó lè ṣe ó ti ṣe lónìí inú sàárè lọ́wà kọ́lọ̀wọ́ lè fọ̀rọ̀ kẹ́ ọmọ fi ọba sọ́ra àìmọye nǹkan ló lè máa ṣẹlẹ̀ gbogbo tó o bá fẹ́ ṣe tètè ṣe é mọ́ fi ṣe eré dágbà pàápàá lásìkò táwa wáyé àti ká máa ṣàdúrà wà lẹ́ ọ̀nà táwọn èèyàn gbà ọ̀rọ̀ ọ̀rùn pọ̀ accident mọ́tò ọwà àwọn amúrọ̀bà àwọn jẹ̀mọ́ sókà tí wọ́n ń gbé èèyàn ọlọ́mọdé àkó ọwọ́ wọn àtàwọn àtúkò fámìlì wa àwọn ọmọ wa ọlọ́mọdé àkó ọwọ́ wọn o ah, àfa wọn tó ń ṣe bẹ́ẹ̀ dì sìn wọn tí wọ́n ń gbé àwọn èèyàn tí wọ́n ń górí ẹlòmíì wọ́n ń gé private party ẹlòmíì wọ́n ń gé nǹkan míì kálukú ẹmọ́jáwà náà owó So sóòrè tó lóore jù lówó lówó tí ara ń wá <clears throat> tó fi adi pípọ̀ a drop of water makes a mighty ocean ẹ̀sùn tẹ́rẹ́ ní máa ṣe kí ni o ní máa di ẹlòmíì ó fẹ́ bẹ̀rẹ̀ sẹ̀mí ayé níbi Dangote tó dé lónìí òun ọ̀sẹ́ gítàrí o kò sálábàárù rí o wọn ò jẹ́ ní kòbókò lórí rí o wọn ò sá pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdárí o ọlọ́run kó láwà. alimọ̀tàsámì alánàásì máa yù sí rúnàwú ẹni tó nífẹ̀ẹ́ kọ́ máa dẹ tí gbọ́n táwọn èèyàn ń sọ tí wọ́n sì fi ọ̀rọ̀ wọn pamọ́ pé àfẹ́kẹ́ nìkan kan mọ̀ nínú alukur'an ọlọ́run ọba ní wàhálà tàjà sàṣù ní kùrá chapter forty nine suratul hujurat àyà kejìlá ọlọ́run ẹ̀wọ̀n máa tọ́ pípẹ́ ara yín. wàkọ́lá nabiyyu sallallahu alaihi anábì ń sọ nínú àdífì pé máa ìlà kàríhùn ẹ̀rẹ́ nìkan tí bá ń gbọ́rọ̀ wọn fẹ́ kó gbọ́n táwọn ń sọ ọwọ́ àdọ́gbọ́n tẹ́tí àbọ́lọ sẹ́pà yìí ti dáyé gadget bá ṣe ń ṣe wá sí bí ní ìsìn àwọn kan lè ti rí nǹkan mọ́lẹ̀ tí wọ́n mọ̀ lè kọ́ lógun táà ń ṣe níjọ́ tán bá ń pè rẹ̀ fún ọgbẹ́ ah, àbẹ́tì ẹnìkẹ́kọ̀ọ́ ògbé fídíò wà náà ọ̀ọ́ ayé tí ogbé tìlú wọn yìí ọlọ́run já sórí rẹ̀ ayátọ̀run o àṣẹ́ni tí bá ń tẹ́tí gbọ́rọ̀ àwọn èèyàn wàhúmúláwù kàríwùn tí wọ́n sì kórìíra wọn àfẹ́ kọ́ gbọ́rọ̀ àwọn ṣùgbà fi ùdùnẹ́ ìlànàkù yọ́ọ̀mọ̀ alkiyama ṣe ẹ̀rí tó bá díjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama etí ẹ̀ méjèèjì òun ni wọ́n á fi nǹkan burúkú ìdọ̀tí rọ̀tìrọ̀tì wọ́n á fi blọ́ọ̀kù etí ẹ̀ tí òfin ní gbóhùn ọ̀lọ́ wà máa ń sọ wárọ̀ sùrọ́tà ìzíbà wàkùlífà ayúnfàkà fi àrò àfáà ní tẹ́ ẹ bá ti wá ráwọn èèyàn kan tọ́já sí wípé àwòrán ni wọ́n ń yà ní tiwọn àwọn jẹ̀mọ́ aláwòrán gbogbo àwòrán tí wọ́n náà gbé sórí íńtánẹ́ẹ̀tì ẹni ẹlẹ́ni ọ̀nfẹ̀yìn ọ̀nfẹ̀yìn kẹ gbogbo ẹni tó bá wá ń yàwòrán kùlífà ayúnfàkà fi àrò tó bá di lọ́rùn ìbá àjẹ́ wá mílíọ̀n lọ yà wọ́n ní ọ̀fẹ́ mi sí i jẹ́mọ́ sọ̀rọ̀ rùn wà láìkọ̀ rọrùn ọlọ́run làwa o àáfàá ní tó bá ti wá rí bẹ́ẹ̀ wà láìsà bìnáfìkín wà láìsà bìnáfìkín àṣẹ́kò tiẹ̀ rọrùn gan kẹ́nìyàn wá lóhùn ó ṣe kí ni wọ́n wàá fẹ̀ dànù ká sọ́ra ṣe ibẹ̀yẹ làáfàá ti dúró lórí n tó ní í ṣe pẹ̀lú wàhábù èèyàn ká máa fọwọ́ di ká máa dọ́gbọ́n fògiri ká máa fetí mọ́giri ká máa dọ́gbọ́n yọ ohun táwọn èèyàn ń sọ ká máa yọ gbọ́ àbí ń tọ́ bá tó jọ bẹ́ẹ̀ àáfàá níwà tí ò dáa ni. àlẹ́hàn àlẹ́hàn tó ní tọ́pìkì mi ṣe rí àlẹ́hàn yẹn ọlọ́run la èmi àti yín níbẹ̀ torí nǹkan tó kó sínú pọ̀ á kẹ̀mú díẹ̀ nínú àlẹ́ àníyẹn ni tó bá dijọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run jẹ́ àdijọ́ náà káfẹ́ jùjọ́ náà lọ wọ́n sọ gbogbo ń sọ̀rọ̀ sẹ́ẹ̀rí sọ́márìlì àlẹ́ àn òun ni ká máa gbé èèyàn ṣépè ṣe ráàrin àwa tá a jẹ́ ìyá kásọ̀ ṣe ọ̀fẹ́ ẹ̀wọ̀n nínú ọmọ èké tí èsì nípe ẹ̀yin lẹ́ẹ̀chẹ́ǹjì èpè yẹn sí kí ni o àdúà àbúrí ẹ̀fẹ́ burú ni àbíkọ́ ní dáa fún ọmọ tí wọ́n fẹ́ so gbé nípa ọmọ tí ò tó gbédè àbúrí ẹ̀kú yìí ni kẹrẹ̀kẹ́ pánúrẹ̀ ẹ̀rì ọmọ tí ò tó òun náà tó máa ṣe pé ṣẹ̀rí àní ṣe pé gbogbo ohun tó rí ó ṣẹlẹ̀ má máa ṣe pé fáwọn èèyàn torí pànábì wa Muhammad ó ní láàánú múmíní kàkọ́tìlì yìí ìwọ tó ṣépè fún mùsùlùmí bí ìgbà tó pa ni sẹ́ẹ̀bẹ́ tó ṣépè fún ọkàn rẹ̀ lè má balẹ̀ ìwọ kíní kan pàápàá tó wá wo ibi tọ́rọ̀ dé dúró bí èpè nínú olúwa àwọn ọmọ kéékèèké tán láhùn kí náà fi láhùn èpè apolórí kúlúkú apolórí kìíní ọyìn lẹ́yìn kò ní kà fún ọlọ́yìn kò ní kà fún ọ ọmọ tí ò tó gbé dé sọ ẹsẹ̀ ńlá ọ̀ ìpè ló fi náà ni gbogbo àwa tó bá já sí pé ìpè la máa ń sẹ́ anábì sallallahu alaihi wasallam ó ní kálá náà mùmíní bí ìgbà tá a ṣe kíni bí ìgbà tá ni nínú riwaya hadith anábì ní sibabu li muslimi fusukun wakitalu kufrun mímọ́ bú mùsùlùmí ìwà àpòkí ni mímọ́ bá mùsùlùmí jà ìwà àkọ́tọ̀ ọlọ́run ni àṣẹ tọ́wà fi lè jẹ́ pé síbáàbù níta àfáà fẹ́ lónìí ẹ ká bú yàn ó tó kéré sí kéne ká ṣe pé jẹ́mọ́ sí òye ká bú yàn sẹ́ ó kéré sí kéne o ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ànábì tó wá kọ́ṣàn wa ọlọ́run bá wa Muhammad sallallahu alaihi wasallam nínú ríwáyà mi anábì ní láyẹ̀kúnù làánún ṣùfàáà sẹ́ẹ̀rí gbogbo àwọn elépè gbogbo àwọn jàmẹ́ elépè ẹ̀mọ̀ra yín ẹ̀ ní sí pẹ̀lúwájú ọ̀nà ọlọ́wọ́ fẹ́ gbà pé àwọn akẹ́kọ̀ọ́ ọjọ́ alágbájá ọ̀rẹ́ ìjà síná èèyàn kẹ̀lú pé ìwọ ọlọ́run àbẹ́ǹsà ọ̀rẹ́ mi ni lágbájá àjọ wà ní ayé ló máa ń ka Kùránì tẹ́tẹ́ orígun rẹ̀ tí máa ta náà ni ókè okay bí ẹ sọ pé ọmọ ń ṣe báyìí kọ̀dẹ̀ ní ṣíríkù lẹ́ọ̀dọ̀ àwọn lọ kọlọ lo ọjọ́ méjì jama wàhálà ọlọ́mọdé asorí gbé wà iná yàwó mọ́ ní ẹ̀ńdà rọ̀bíkà ká alifisana tí mímọ́ ta ojú ṣe lọ́jọ́ kan lọ́dọ̀ ọlọ́run one thousand yà sílẹ̀ ayé ni tọ́lọ́ bá lọ lójọ́ kan ní àlìjánà one thousand nù lọ lójọ́ kan náà one thousand yẹn ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé kò ṣẹlẹ̀ ó dáni lójú lọ́dọ̀ ọlọ́run tó ra trọ́ọ̀sì ọlọ́run wa ọlọ́run òdodo ti iná rọ̀bá torí pé iná lọ àláyò kólífúl mihad ọlọ́run ìjàmbá àdéhùn <clears throat> nínú tó dá wa lójú one oh one percent gbogbo wà tó jáde mọ́ ọlọ́run mi jẹ́ bẹ́ẹ̀ rárá tá wípé ó máa ń ọwọ́ adi pé kán sì pẹ̀ wọ́n wá ní ẹ bá ní mú àfa àfa oníbúrẹ́dì láìpẹ́ ẹ bá ní mú àfa tí wọ́n ṣe wá sí wọ́n wá ní à elépè ní automatic disqualification kò lè ṣe irú iṣẹ́ yẹn mọ́ ká sọ̀rọ̀ àṣe bákan náà lànà tó sọ pé láyé ń bá rí lè sọ̀díkín ayẹ̀kúnà anan kò lẹ́tọ̀ọ́ fáwọn tó bá já sí wípé ọ̀rẹ́ òdodo òun ní ń bẹ láàrin wọn kan wá máa ṣépè fúnra wọn ẹ jẹ́ àfi ọ̀rẹ́ òdodo lẹ̀ ọ̀rẹ́ wo ló tó ọkọ àtìyàwó láyé ṣe ráwà tá ìyàwó àtẹ̀yìn ẹlẹ́yà náà ẹ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ yẹn obìnrin mi wà lẹ́yìn níta lè sọ ní aeroplane ọwá ń fi wọn èpè fọ́pọ̀ ẹ̀ pàápàá ìyẹn máa ń ṣẹlẹ̀ jù ń gbà mí ọkùnrin mi bá méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ omi tẹ́lẹ̀ bí wà láì wúmọ̀ yóò délé pé lójú ẹsẹ̀ olórí burúkú rẹ ṣèbọ́ fẹ́ kó rí náà kò lè dáa fún ọ yóò lọ wá ìpè tí <laughs> níbi èpè ògbé dá lórí ọ̀dá <laughs> káwọn ti dá kò ṣe pé tọ́ dá àbá yọ́wà bá ọkọ̀ fi bàálù wọn èpè <laughs> tí bá ní pé ìwọ náà pè ń bẹ́ ọlọ́ọ̀dún jẹ́ wọn bá ọkọ̀ ń bẹ́ ìwọ olófò yìí ìwọ oníranù yìí ìwọ yọ́wà <laughs> àbá aláìsórí dírámà pọ̀ nàìjíríà obìnrin ní ọwọ́n èpè fọ́kọ̀ ẹ̀ débi pé ọkọ̀ rò pé ìwọ lọ sí èdè kú sójú ọ̀nà báyìí ọmọ lọ òní ọmọ kí láadé ọ̀rọ̀ yà àbọ̀rọ̀ mi olórí burúkú ara rẹ̀ olórí burúkú ara rẹ̀ olórí <laughs> yàbá tó máa sọkọ́ ó ti wọ́n lẹ́gbẹ́ o àáfàá ní ọ̀lẹ́tọ̀ ànábì àsàlà ní ọ̀lẹ́tọ̀ èèyàn méjì tán jẹ́ ààyò kan wàá mọ àwọn ara wọn lépè ìwọ náà wàá wọn ọkọ ẹ lépè àpẹrẹpẹ ẹ nífẹ̀ẹ́ ara yín nù kí ló képe sẹ́wárí ẹ máa wá wò ó bó ṣe wá wọn ọkọ rẹ̀ lépè o ẹ jẹ́ kóbìnrin ara tó ṣe pé <laughs> òun àtòbìnrin yóò jọ wà bò kó ní àáfàá yín ni ẹ̀yin náà kú wọn lépè ẹjọ́ ni kò ní dáa fún láyé yọ lọ kò ní dé ni kéjìlá wí káwọn ọmọ tẹ̀lé òde òun àtòbìnrin wọn jọ àwọ̀ àpò ẹ bá bẹ̀rẹ̀ kí náà ń jà sí ó sì pè fọ́kọ mi ni ṣèbí wọn náà máa ń ṣépè fún nǹkan rẹ bàbá ń jà mí kakúkọ anábì <laughs> ní gbogbo ẹ tó bá ti délé pé wọn ní sípẹ̀ wà láṣù àdá wọn kódà tán bá kú sójú ogun ẹ̀sìn wọn ní jẹ́ṣẹ̀ yìí di wọn ní tó kú sójú ojú ogun ẹ̀sìn yawmal qiyamah lọ́jọ́ ògbéǹde ẹ̀yà ajá ká dúró níbẹ̀ yẹn tàbí kásáré ẹja sáré parí ẹ̀ torí àsìkò àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n ló ti fìyà jẹ nìkan rí tọ́jú obìnrin alẹ́ tí láàánà ti ná kọ́tà á bí à ń sàlábà ìyá á ìjọba ẹ̀ tó wà rí o kèétún séèyàn láyà nàbí àsàlà ànàbí ṣe fátiwá obìnrin kan ó ṣépè fúnra kùnmi

èyí máa ń ṣépè fún nǹkan àgùn wọn lárábìnrin tó wá ṣépè fún nǹkan àgùn ah, á jẹ̀mọ́ ọmọ rìgírẹ́tì anábì sallallahu alaihi wasallam nínú nǹkan tí wọ́n lọ ṣe ní pé sọ rírà kọ́mí yẹn ìwọ́kọ́ lóòótọ́ máa gùn mọ́ nínú rìwáyà míì ó ní sọ orí ìràkọ̀mí tó bá ti ṣépè fún kéétẹ̀ láwa ojú wa ti òun nìkan wá ń dá ẹ mọ̀jà máa ṣépè yìí fún àwọn nǹkan ọ̀gbìn tábà tí ajá mọ̀ sí pé fún nǹkan ọ̀gbìn séèyàn láàmú wá sí pé fún kásọ ṣe gbogbo ẹni tó bá ti jélé pé àdúrà àwọn lè mọ́ gbà gbogbo ẹni tó bá ti jélé pé kò ní rí ìyọ́nú ọlọ́run lórí èpè gbogbo ẹni tó bá ti ń ṣe gẹ́gẹ́ bí ń tá a kà lọ dúró ẹni tó ṣépè fún yẹn tí ó lẹ́tọ̀ọ́ ṣépè rọ́jà á ti láàánà tùwálé yìí èpè ọ padà wá sọ́dọ̀ ọwọ́ tó o torí náà gbogbo wa ẹ ká sọ ṣe ọlọ́run àbẹ̀mọ́ wá pé o à ń sàlàyé gbogbo nǹkan ìfúnra wa ká lè mọ tọ́tọ́ àti tí ò ṣe kéde o àti tí ò tọ́ di ọjọ́ mẹ́jọ subhanaka